You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. mo kí wa nílé lóko lẹ́yìn òdì mo kí wa wípé àkúbojú ọjọ́ ṣe rí mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yìí olólùfẹ́ yìí Dr. Zabby's Talk Show ayé ọpẹ́ yọṣiyọ lọ́dọ̀ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ akókó máa yọ fún wa lórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun là ayé ọpẹ́ ló máa fi máa yọ fún èmi àti yín èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní wípé ká ṣe àgbéyẹ̀wò ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá wa bàbá wa àti ẹ̀gbọ́n àti àbúrò àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi tí ẹ máa ń ju short short video sí mi ọlọ́run ò ní ṣẹ̀yìn náà lẹ́yìn nìkan ní agbára lọ́wọ́ ọlọ́run ojú òní tiwa ọ̀rọ̀ wa dayo God bless you yorùbá ni mí yorùbá ni ìran mi èmi ọmọ wọn ní rẹmọ mẹ́tàdínlógún ọmọ wọn ní tún ńlá nígbà wọn ti ń sọ̀rọ̀ ńláńlá kan ti ń ṣerun ńláńlá èmi ọmọ rẹ bọba tún fẹ́ wá hmm, èmi rẹ yẹn o nǹkan ìwọ̀n yé mi nǹkan ìwọ̀n bá mi o. now èwo la mú wa fún wa lọ́jọ́ títí òní gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ̀yẹ̀ ṣe darapọ̀ mọ́ wa lórí ìkànnì wa yìí a máa ń gbé ètò wa lóríṣiríṣi ètò la máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ bọ̀ èwo ló jẹ wá lógún bẹ̀ èyí tó jẹ wá lógún bẹ̀ báwo la ṣe máa bọ́ nínú ìgbèkùn hmm, tí àwọn ìran wa náà tó jẹ́ páwọn lajẹgúdújẹra tán fà wá sínú ẹ̀ tó ń dẹ̀ mọ̀ bọ̀ torí pé nǹkan tí àwọn ń jẹ kò jẹ́ káwọn kan bìkítà lórí gbogbo àwọn tán láwọn jẹ olórí lé tán jẹ olórí ẹ̀ bọ̀ kí la fẹ́ ṣe hmm, ọlọ́run ò ní jẹ́ kẹ́nu ro wá mo mọ̀ pé lọ́jọ́ kan lọ́jọ́ kan téèyàn bá dúró tó bá bẹ̀rẹ̀ sí ní kanlẹ̀kùn tílẹ̀kùn yẹn ẹ́ tí ò bá ṣí sínú aṣáṣí sí tàṣà by fire by thunder ọlọ́run á mú wa kúrò nínú oko ẹrú sẹ̀ ẹ̀ àwa ti nígbàgbọ́ yẹn àwa ti rí ìdánilójú àti hmm, rí ìdánilójú bẹ́ẹ̀ bó dẹ̀ máa rí nìyẹn lágbára lọ́wọ́ ọlọ́run náà tó bá jẹ́ nígbà àkọ́kọ́ àwọn nǹkan tá a máa ń gbé yẹ̀wò ń bí púpọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn bọ yorùbá ni mí yorùbá ni ràn mí ètò jẹ wá lógún gangan nìyẹn kò ń ṣe hundred percent no no kò ń ṣe hundred percent two fifty percent ó nìyẹn fi jẹ wá lógún ṣé wá rí àwọn míì tí wàá wà tá a tún máa ń gbé yẹ̀wò ní ìtúsílẹ̀ ọkàn ìtúsílẹ̀ ọpọlọ tó jẹ́ wípé àwọn ancestors wa àwọn ìran wa kan náà àwọn náà ṣojú àánú tán gba àwọn àlejò àlejò wa donílé wọn wá sọ wípé ọmọ àlè ni àwọn tó wà nílé gan mo tiẹ̀ tún wo nǹkan kan lé mi gan ìṣọdún fẹ́rẹ̀ rìn pa mo kàn ń wí pé oh my god oh my god oh my god ọmọ yorùbá ibo la fẹ́ lọ ibo la fẹ́ gbà báwo la fẹ́ ṣe màá gbé fídíò yẹn wá ìyẹn ọjọ́ mi nìyẹn oh my god bóyá ghana ni wá ni o ṣé mo pé ọmọ tó bá ti jọmọ olóríire ẹ. Eh? obama ń sìn everybody ẹ mọ̀ gbà tó obama tó tó tó you know tó di president ẹ mọ̀ pé àwọn oríṣiríṣi ló ń yọjú àwọn tọmọ ó tọmọ you know muslim ni christian nìyẹ àwọn island gan àwọn náà fún ní ibì kan náà tí mo mo mo gbàbẹ kọjá bóyá bíi five years ago ọ̀nà bo níbẹ̀ yẹn náà nígbà pé sunwell ní ọ̀nà láti máa lọ sí cork téèyàn bá ń bọ̀ láti dublin no no sorry cock ikọ̀ téèyàn bá lọ sí mm, limerick yeah tí mi ò bá ṣe mistake ó dàbí pé limerick ni ibì kan wà tán fún obama ń bẹ ẹ ń ṣàwá tán lọ kí ni mo fẹ́ fà lọ kí ni mo ń fà sí gbogbo ibi tí mo ń lọ ni wípé tó bá ti jọ́ ọmọ ológo tó bá ti jọ́ ọmọ olóríire gbogbo èèyàn ló máa fẹ́ fà ẹ́ láṣọ̀yà wọ́n máa lọ tán mọ́ wọn bí o tán mọ́ wọn bí o tán mọ́ wọn lọ́hùn yìí lọ bó ṣe rí nìyẹn bọ́rọ̀ àwọn ọmọ àwọn ọmọ yorùbá bó ṣe rí nìyẹn ẹ jẹ́ ká kíra wa kú oríire bọ̀ báwo lóríire yẹn tó máa ṣe wá gba gbogbo ayé kan òun làwà lẹ́nu ẹ̀ wípé ibi tán fi wá sí ìyà pọ̀ bọ̀ mo mọ̀ pé lágbára lọ́wọ́ ọlọ́run ìyà yẹn jẹ wá gbé ìyà yẹn jẹ wá gbé lágbára ẹlẹ́dàá àwọn ìyá ìyá ìyá tó wà nílùú òyìnbó yìí tí ò dùn mọ́ wọn nínú hmm, ọlá àwọn tó jẹ́ wípé ó ń ta pàtàrà àwọn èèyàn tí ọlọ́run dá ní owó tó jẹ́ wípé tó bá ra chicken mẹ́ta gan ní nàìjíríà nowadays o eh, ó ti ká owó tán máa fi kun odindi èèyàn kan náà wọn á wọ ọlá yẹn hmm, á ṣàánú fún wa náà tó wá jẹ́ nígbà àkọ́kọ́ ni ẹ bá wa subscribe kí bá wa like ẹ ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi ẹ bá wa like ẹ ẹ̀rí ni mo kọ́ fẹ́ jẹ́ ká ọkọ mú wọlé náà ó fọ́ ni <laughs> kí ni mo wí pé àwọn problem kọ̀ọ̀kan tí à ń face ní nàìjíríà àwọn challenges kọ̀ọ̀kan tá à ń face nípa ọ̀rọ̀ ẹ̀ personal character wa ẹ̀ understand in behaviours tó jẹ́ pé ẹlòmíì wà kò sí ni tó bá kó òyìnbó mẹ́wàá sílẹ̀ tó bá kó ọmọ nàìjíríà márùn sílẹ̀ ọmọ áfíríkà márùn sílẹ̀ kò yẹ yín sìn kán wá ní kán tilẹ̀kùn mọ́ wọn kán fi kámẹ́rà síbẹ̀ ẹ máa rí ìwà yẹn wípé ìwà anger anger management ó ó ń wọrí wa ó ń bá wa kò wá ń ṣe ẹjọ́ wa bí òun ṣe wípé ara kíkan uh, you know ṣé ọmọ tó bá fi tó bá fi tó bá fi love yes that is the word tọmọ ọmọ tó bá fi love náà ti owó yes kò ń ṣe owó ọmọ tó bá fi love tọ́ tó fi hàn kò sí tó bá dàgbà kò tó bá fi love tọ́ ọmọ mẹ́wàá a lè rí èyí tó máa yẹ àìhànà nínú wọn bóyá máa rí bíi méjì but gbogbo àwọn mẹ́jọ tó kù yẹn máa rí pé love yẹn náà ó máa spread látara wọn lọ síbòmíì kò yẹ yín sìn hmm, ẹ jẹ́ ká sáré lọ wo fídíò yìí mo kí wa lẹ́ẹ̀kan sí pa kú bójú ọjọ́ ṣe rí ẹ̀yin ìyá mẹ̀yìn bàbá mi ṣe rí prógráàmù wa ìwọ tó o bá wo tán o ò lè mọ túmọ̀ ẹ̀ ṣe rí gbogbo ìta ọkọ̀ fẹ́ gbé wọlé preamble la fi máa ń ṣe a fi máa ń ṣe warm up a fi máa ń ṣe exercise la fi máa ń ṣe torí ẹ ẹ máa bá mi ká lọ ẹ jẹ́ kí akọ. ṣe rí pé mi ò tí gbé wá mo ti ń rẹ́rìn. Hmm, oh my god. how can you set up just with one. Will you help okay. me set up just recording? Get this side. Kevin, okay, let me help him help. Okay. Isaiah. gan bàbá ẹ̀ gan ó jùgò fún ẹlòmíì gan igi tán fi ń dá tán fi ń ṣe náà tán fi ń koná rice òun ló máa ó yẹ wá sọ fún mi báwo ni ọmọ yẹn náà ṣe máa wá dàgbà tóun náà ò ní máa behave bẹ́ẹ̀ àwọn ẹlòmíín wà nínú ìlú òyìnbó tá a wà yìí mentality tí a gbé wá láti Áfíríkà yẹn ó jẹ́ kán gba ọmọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn dúdú nínú ìlú òyìnbó torí pé kí ni kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní mọ system tó bá lọ ṣe ní public tàbó ṣe ní school tàbó rí àpá tó máa rò pé òun kàn bọmọ wí ni ó ti wọ wàhálà ẹ wá wò ó <laughs> eh, oh my god. This is really This is the president of Somali and his deputy fighting in public. Cheki hiyo ngumi wanaekeleana. This is really really fun and sad at the same time. Yeah, unaekelewa ngumi hiyo yote kwa uso. Oh my god. The president and his vice <laughs> This is really... Because nǹkan tó rí dàgbà nìyẹn. i'm telling you ìwọ àti òyìnbó ọ má jẹ́ má jẹ́ kí n sọ pé ìwọ àti òyìnbó because kò sí ní dúdú àti òyìnbó tẹ́ bá jọ ní argument kẹ má tiẹ̀ jọ ní argument temper ta ní ọlọ́run nìkan ló mọ̀ àwa náà dẹ̀kọ̀ torí pé nǹkan tán fi tọ́ wa nìyẹn tó bá kó ọmọ mẹ́wàá nínú ìtàn tán nílùú òyìnbó àti ìtàn tán ní nàìjíríà kó kó mẹ́wàá mẹ́wàá wọn yẹn nínú training tí àwọn tẹ́ ẹ tọ́ nílùú òyìnbó yẹn pẹ̀lú àwọn ti nàìjíríà yẹn the difference is oh my oh you know nǹkan ṣe pé bóyá kinní kan but mo mọ̀ pé lágbára lọ́wọ́ ọlọ́run díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí ọlọ́run á ṣe dáadáa fún wa náà mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú bójú ọjọ́ ṣe rí mo kàn ní ká sáré gba ibẹ̀ yẹn ká gbá wọlé ni gbogbo ìgbà náà kọ́ la máa máa lejú la máa máa lejú la máa máa lejú yìí ná àwọn ìgbà kan náà wà tó máa jẹ́ pé ó tiẹ̀ yẹ ká amọ̀bọ̀rọ̀ nàìjíríà ṣe rí náà wípé kò rẹ́rìn but still yet a ní para wa a lè para wa now announcement o ọ̀fẹ́ leléyìí o àṣírí tí wàá ń tú báyìí wípé nóbì ṣeréṣeré gẹ́gẹ́ bọ́n ẹ máa ń lo slang yẹn kò ń ṣe ṣeréṣeré làwọn èèyàn ló bá fi mú ọrọ ilẹ̀ yorùbá lọ fi mú ọrọ ah àní ah oh my god ẹ jẹ́ kí n rántí ilé ìjẹ̀bú fọwọ́nà rẹ̀ ó òní nìyàn rẹ̀ owó òní ò ní ara olóòlé èèyàn àní nǹkan tó ń oníkálukú ṣáà ń hùwà tiẹ̀ oníkálukú ṣáà ń ṣe ṣá bó ṣe wù bó ṣe bó ṣe lè ṣe sí. àṣírí ńlá òun ló kàn ń tú wípé nàìjíríà ti tán ìlú yẹn ti pọ̀ ju nǹkan tí president ẹyọ kan tó máa ní òun fẹ́ ṣadarí gbogbo ẹ̀ nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ojú èjì lọ ibo ojú òjé lọ ó dà pé wọ́n ti ń correct wa yẹ jẹ́mọ̀ pé mo gbọ́ Yorùbá dáadáa bọ̀ wọ́n ti ń correct wa ń ṣe pé ojú òjè lọ. náà ẹ jẹ́ ká kọ́kọ́ wọlé láti ibi ìbá ẹ jẹ́ ká kọ́kọ́ wọlé ká gbọ́ nǹkan tí Ghana sọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí máa yìí sọ láti Ghana ká wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mo yìí ń gbé ti ṣi Sunday Igboho náà mo yìí ń gbé tiwọn náà bọ̀ hmm, ọmọ tó ju ọmọ lọmọ tó na ọmọ pa mo yìí ń gbé tiwọn bọ̀. Who sold the black man to the whites? who sold the black man to the whites? Our own traditional leaders. The enemy is not outside, the enemy is within. If we are asking the Europeans to pacify us and also to apologize to us, our traditional leaders must be the first to apologize on behalf of their ancestors for the evil they have done against their fellow blacks. Look at our attitude towards the environment and the destruction of our water bodies. All our river bodies have turned into Dabran. And you know what they said? In the next 20 years, if we don't stop this illegal mining, Ghana, we will import water to drink. Yet we don't care. And Chinese, they will come from their country into our forest, destroy our forest, destroy our land, and illegally mine and damage our waters. How can they come? If the traditional leaders didn't give them permission to do that, okay. and in one instance, while they were there, our military went there to protect them. Our own military that is supposed to protect us rather protected the foreigners to destroy our water and destroy our forest. The enemy is not outside, the enemy is within. If you look at our own systems and structures in our country, we don't have a better system to improve the lives of people. Pastor, I was surprised when I read in China they had a 10 year vision and they said from 2011 their vision was that in 10 years from 2011 and 10 years from 2011 will be what year? This year 2021 that they will raise over 20% of the people to become multi-millionaires. Now in 2021, they have 1.8 million Chinese who are multi-millionaires in China, and they are between the age of 40 to 50 years. Multi-millionaires. The government intentionally decided that they would make sure they will have 20% of the population multi-millionaires. They also agreed that they will make sure that they will lift up the poorest of the poor. And they lifted 100 million people from begging to live a better life. But in this country, in our country, we fight our own businessmen. Our government will fight our business people. When they know that your business is thriving and they know that perhaps you are not sympathetic towards the running party or the ruling party, they will fight you, collapse your company, and make you poor. When in China, they want to make the people rich. In Africa, we want to make our own people poor. The enemy is not outside, the enemy is within. Look at our African leaders how much they stole, the money they stole away. We are told in Gambia, Jamal Yaha, he stole 11 million US dollars from his own country, Gambia. Sani Abacha stole between 1 billion to 5 billion dollars out of Nigeria. Hosni Mubarak stole 17 million US dollars in eight years. The enemy is not outside. The enemy to our own progress is within. Look at our presidents, the presidents who were fighting for our independence, what we did to them. In Togo, the man who fought for the independence of Togo called Sylvanus Olympio. When Togo got independence, he decided that they would not use the French franc, the French CFA. They decided they, they decided they will have their own Togo currency. And you know what? They, they used Iyadema to kill him and to get rid of him. When Olympus wanted to make Togo great, the enemy within, the Judas within, killed him. In Burkina Faso, the man who gave them independence, Maurice Yamago, was eliminated by his own people. When Thomas Sankara came, his own body group killed him and got rid of him. The enemy is not outside, the enemy is within. You look at our own country, Kwame Nkrumah started a new vision to develop Ghana, and who, who, who undermined him from within, they threw him out by Kotoka. Today we celebrate Kwame Nkrumah, but the own Judas will damage him. I pray that the man who organized that coup to betray Kwame Nkrumah and for us to name our airport after him, Kotoka International Airport, I think we should start a national conversation to change the name of the Kotoka International Airport because as long as that name is, we have endorsed coup we have endorsed enemies that will fight the progress of our nation. We must change the name of Kotoka International Airport to Kwame Nkrumah International Airport. The enemy is not outside, the enemy is within. We need to ask God to give us a new character. Let's change our behavior and have new values because the person will be smiling with you Dealing with you, yet he will stab you at the back. Mm. How can you have a father who wants to destroy your life? Yet in Africa, we have governments that do not want to make the people or improve the lives of the people. When in overseas, their governments have created an environment for every citizen to be better. Why is it that our governments can't think about the welfare of the citizens? Mm. And we kill the businesses of our own people only because tí that will fight the progress of our nation we must change the name of Kotoka International Airport to Kwame Nkrumah International Airport. The enemy is not outside, the enemy is within. We need to ask God to give us a new character. Let's change our behavior and have new values. Because the person will be smiling with you nanso ɔmpɛ w'asɛm smiling with you yet he will stab you at the back how can you have a father who wants to destroy your life yet in africa we have governments that do not want to make the people or improve the lives of the people when in overseas their governments have created an environment for every city. wọ́n pé máa rẹ́rìn-ín á dè dúdú sẹ́ẹ̀ ọlọ́tọ̀ lòun ọ̀tọ̀ ni ọlọ́run nìkan ló mọ nǹkan tó fi dá wa o bóyá torí ẹ̀dẹ̀ la ṣe dúdú bóyá èdú bóyá ṣàkó ló fi dá wa bóyá torí ẹ̀gan nínú wa ṣe dúdú ó ti pọ̀ jù kò síbi náà ti ń kádìyà alẹ́ òyìnbó náà ní lọ́wọ́ bá a gbọ́dọ̀ fi kú oorun òyìnbó ní lọ́wọ́ òyìnbó lábòsí òyìnbó ní èké bó a gbọ́dọ̀ fi wé nǹkan tó ń ṣẹlẹ̀ ní áfíríkà a gbọ́dọ̀ fi wé tẹ̀m̀bẹ̀lẹ̀kun a fẹ́ ká jẹ́ má yó ìwọ ló máa polè àwọn ló máa polè àwọn ló máa ní kó lóko wá mu àwọn ló jẹ́ wípé àwọn ló fẹ́ àwọn ni ó fẹ́ mẹ́ja lé ẹ lọ́wọ́ tó fẹ́ kó ẹ ní bó ṣe bó ṣe lè pa ẹja àwa nìkan á ti wà gírídì yóò ti pọ̀ jù gbogbo àrùn pátápátá tó bá lárùn pátápátá ara áfíríkà ló wà bó e jẹ́ pàwọ́lá ni ẹ wò ẹ má jẹ́ kí èmi sọ̀rọ̀ púpọ̀ lẹ́nìí ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ èyí tó ń ṣẹlẹ̀ ní live gangan gangan ṣé mo ẹgbẹ́ ti Ghana la lọ gbé wá yìí èyí tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ èmi ò gbọ́rú eléyìí rí nílùú tó lọ́ba tó níjòyè ẹ máa wá ah, ah eléyìí pọ̀ tẹ bá gbọ́ tí wọ́n wá sọ pé eléyìí pọ̀ eléyìí pọ̀ ó pọ̀ jù ẹ jẹ́ ká lọ kí n tó lọ ẹ jẹ́ ká lọ bẹ̀ straight. that kind okay they mine here náà kó tó di pé a tẹ̀síwájú lọ sí yẹn ibi tí ọ̀rọ̀ yẹn wà gangan gan lélẹ̀ ó gba omijó lójú èèyàn ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ọlọ́run á jẹ́ kí bànújẹ́ ibo la á fẹ́ sá lọ bọ̀ kó tó di pé a lọ ìyá mi àti bàbá mi ẹ jẹ́ ká sáré lọ sí ìpolówó God bless you. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. Ah lọ́kọláya bá ti ń bọ́ ságídé tásàyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déere tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí àyà orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú s2 ababitas sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn s2 ababitas hundred percent aba tí ò lọ́tì kankan nínú pẹ̀lú the nafdac s2 ababitas ilé-iṣẹ́ s2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ń ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn ẹ ti lè rí ra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ̀yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí plus two three four seven zero four zero seven nine zero one five three tàbí ká kàn sí plus two three four eight zero zero six four zero zero zero two zero four bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí plus three five three eight nine four nine eight two eight four five s two abba peters ó dára fún ìgbádùn ọkùnrin àtòbìnrin. ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i mo kẹ́yìn ìyá mi mo kẹ́yìn bàbá mo kẹ́bọ̀ mo kí àbúrò iṣẹ́ tí wọ́n wá láìkè ètò iṣẹ́ tíṣẹ́ eléyìí kọjá bẹ́ẹ̀ hmm, kọ́lọ́hún kó ṣàánú wa ṣe rí ìpolówó yẹn mo lè fi kò ṣe pé mo lè mo fọwọ́ ìsọ̀yà hmm? dánwò ló bí ìyá ọkọ rẹ fífọwọ́ ìsọ̀yà tí mo fi sọ̀yà ni pé èmi wá jẹ́ ọmọ seventy years mo wá jẹ́ ọmọ sixty five mo wá jẹ́ ọmọ sixty two mo wá ń wo wípé oh my god ẹ̀yin ń ṣe mí bákan bákan gbogbo ara mi ń ṣe bákan bákan ìwọ ọ̀dà tiẹ̀ tí ò bá wá ṣiṣẹ́ má béèrè owó lọ́wọ́ ẹni tó rà lọ́wọ́ ẹ̀ béèrè owó lọ́wọ́ mi tí mi bá fún ẹ ẹ pè mí kẹ sọ wípé mo promise báyìí mi ò dẹ̀ dáwó yín padà hmm? ẹ dẹ̀ mọ̀ pé mi ò ní kò sí látọjọ́ tẹ ti mọ̀ mí tàtijọ ń bá bọ̀ mi ò ní sọ kó jẹ́ pé bóyá àsọdùn tàbí ẹ mọ̀ yẹn wípé e, bó ṣe rí òun náà ni màá sọ fún ẹ̀yin tó jẹ́ wípé wọ́n ti ń wò yín bákan wípé ẹ jẹ́ ká ẹ prove ara yín ẹ lọ fún ẹ jẹ́ ká lọ fún challenge ẹ challenges ẹ mọ̀ pé challenges máa ń wà wọ́n máa challenge yín pé ẹ ò lè ṣe kinní ìmú lè ṣe kinní you know supplement náà ni àwọn nǹkan báyìí náà supplement ni just a supplement after all tuwari wọ́n fi kí ló ń porúkọ ẹ̀ kò sí ọtí nínú ẹ̀ tẹ́ bá fẹ́ get in touch pẹ̀lú wọn ẹ nọ́mbà wọn òun ló wà ń bẹ yẹn ní agbára lọ́wọ́ Ọlọ́run ara wa omi ara àti ẹ̀jẹ̀ wa àìsàn ní fi ṣe ibùgbé ní agbára lọ́wọ́ Ọlọ́run any other thing tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ wọn tẹ́ ẹ lè béèrè lọ́wọ́ èmi ẹ béèrè lọ́wọ́ doctor tó jẹ́ wípé ó mọ iwájú àti ẹ̀yìn nípa ewé àti egbò lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa ọ̀rọ̀ wa dayọ̀ now let's go there. e be like say the Chinese meter for the mineral resources come show say. These people houses they on top of the deposit of the mining. They don't do map now. The people don't run come here. Say the Chinese people won't commode them from their ancestral land. I uh, they go outside now, make I hear from these people. I go borrow this microphone. Anyone yeah. will work. We go do Ha! it. àdè lónígbèjà àwọn ọlọ́pàá gan-an máa tẹ̀lé wọn débẹ̀ wípé a máa gbé ilé yìí kúrò ní torí ìgbà tá a sọ wípé àwọn ọba yìí àti ìjòyè uh, wà ní abẹ́ ilé ní àdèmà ẹgbẹ́ ọ̀rọ̀ ní nàìjíríà. The people wey come from Nasarawa state where Chinese company wan collect una land, una dey there? Una dey dear. No, no, don't worry, don't worry. Don't, an riga an kashe. No, it's okay the people from Nasarawa. Lesa, una dey here. Lesa, una go introduce ourselves. Yes, and una go tell us wetin carry una come, wetin be your name. My name na Ibrahim Hussein Eya. My name is Adam Benki Umar. My name is Obosia Benki My name is Inga Hakna Odu. My name is Alhassan Dauda Opla. My name is Osu Abdullahi. My name is My Musa, name is Umar, Musa Egia. Umar Egia. My name is Godi Godi Omale Saleh. Aji John Samuel. Agi John Samuel. Suleiman Hamza, Suleiman Hamza Yusuf. Martin Kunda Ayuba. Adam. Adam. My name is Abba Abdul Karim. Um, Umar um, Samaila Umar Samaila Egia. Umar Abba Onge. Umar Abba Onge. John Obabu. My name is Dana Spiritual. Ilyasu Musa Akaki. I'm Juliet. I'm Juliet Ododa. La Moses. La Moses. Ruth Ilia. Ruth Ilia. Everybody don't talk. Ayuba. Ayuba. Ayuba Nuhu. Okay. Edenuhu. Edenuhu. Okay. Everybody don't Everybody introduce don't introduce himself. Yeah? yeah? Eto. Eto. Na, na by force. Na by force. People now tell us us waiting carry, waiting carry una come. The whole world, the whole world they watch una now. Who be the leader? Who be the leader? Yeah, who, who, eh? Eh? Oh yeah, oh yeah. Uh, no worry. My name's is Ibrahim Hussein Eya, as I've said earlier, the ordinary, the ordinary president, of the, of uh, the uh, family. family. Uh, the uh, most uh, disheartening, uh, issue that uh, brought, issue us, brought us to, you to you, is that, is that the Kenyan, mining, company, company wants to take wants over to our community. The only historic town that we have in the whole Nigeria where our, our first class chief is residing. In fact, now as it is, their, in fact, their high level of desperation is to take the entire community from us. We had some of the agreement with them of, uh, uh, in 2001, where uh, there is one uh, uh, uh, land where it's not part of their license environment and it is a setback where we now said they are not going to mine in those areas. In fact, with all the intervention of the executive governor, our highly respected executive governor of Nasarawa State, Engineer A. Isley, he intervened with some high level of stakeholders where, in fact, we now had an agreement with them that, okay, now we agreed, but they will have to uh, abide by the agreement, the, uh, one of the agreement is that, okay, they are going to pay compensation. After paying the compensation, in fact, they are going to reclaim back the set area. Unfortunately, the Kenyan Mining Company, after mining uh, the, uh, the, the set area, they refused to reclaim that place where the standing committee that was initiated what by... What do you mean by reclaim? Reclamation. Waiting be reclamation. That is, yes, I'm feel the area. You go talk the way it go clear. Okay. Not the borrow English where you know Sabi. Oh, Listen to oh, me. Agreement there between the community. Yes, sir. And the waiting be the name of the Chinese company. Kenyan Mining Company. After the intervention of the governor. Yes, sir. And the, some stakeholders. Yes, sir. They can't agree, say they go pay compensation to the owners of the lands where they do the mining. Yes, sir. And the agreement they say after they do the mining finish, they go pack sand, refill the sand, yes, the, the land. Yes, sir. The holes where they don't see, uh, dig. Yes, sir. Then the people go continue living on their land. Yes, sir. Yes, sir. These people, after they do the mining finish, they no congregate the, through the sand filling again. Yes, yes sir. And they can't abandon the place. Yes, sir. They not even re- agree, uh, uh agree to leave the place. Yes, sir. So they can't they claim ownership of the place. Yes, sir. And they want to further excavate, leading to the main city of the town. They want to take over forcefully with all level of intimidation, employing services of some of the people that does not have the interest of the community at heart telling people that okay whether they like it or not they must take over the community by force and that is why we said no in fact we have written series of letters in fact we are not doing this. where on our where and where on our don write letter to. of, res, of recent uh, in february this year we wrote. where and where. Uh, we wrote to the governor. We copy all the relevant agents and parastatal of government. Example of these relevant agents. Exam example of Ministry of Mines, Natural. Because I ló fi wọn money license Don't ń fi débẹ̀. That is Nigeria for you. I Àwọn ló gba license lọ́wọ́ ẹ̀, àwọn ló gbowó. Ó ní percentage tiwọn náà tó máa share You know it. ò Nigeria ṣẹlẹ̀ aburú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí èmi àti yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìyà ń jẹ àwọn èèyàn. ha eléyìí now ẹ jẹ́ ká continue. Nasarawa state eh, DSS Nasarawa state. Hmm. Uh, uh, uh, uh, uh, state uh, local government chairman and so many other things like that. Um, make una get me go, go make una get me Nasarawa state governor number now make a call make a uh, know waiting in the do about it. You have it now. Give me Engineer Sule's, uh, Sule's number. Bring my phone for me. Okay. Oh, call the governor for me now with your phone. Make we, uh, make we hear from her. So, waiting when I want now We make una carry cry come human rights radio and television break at the family Waiting when I want. what. what? no be only you sabi talk. don't worry uh, sir i want to firstly appreciate you sir for being the voice of the voiceless and the father to the fatherless. Even those with father, you are also their father. Thank you for mentoring many of us. Uh, what we want is for them, having known clearly that there are many places for, for mining in the community, they should go to other places due for them to mine and allow our own houses for us to, to, to, to reside. There are many places, sir. Dial the number for me here. liver economy yes that, that I'm. àwọn china lélẹ́yìí o òun ni man tó jẹ́ pásítọ̀ yẹn láti ghana tó kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ fídíò yìí fídíò tí mo kọ́kọ́ play tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ẹ wá ń blame àwọn òyìnbó àwọn ọba yín àwọn bàbá yín tí ó kó yín fún ẹrú ńkọ́ kí lẹ fẹ́ sọ tó dẹ̀ sì ń kó títí di ọ̀la ọlọ́la ẹ wo ìyà náà china tó jẹ́ wípé ọmọ nàìjíríà tó bá dán fẹlẹfẹlẹ ẹ̀wọ̀n ló máa máa gbé a máa mú bìgbà tó fi tó fi ṣúgà bóyá O bu ọ́nìn sínú sínú gàrí ni tó tó máa máa la tí ò dé síjọba tó máa béèrè ẹ tí ì rí nǹkan kan ah <laughs> mi tiẹ̀ mọ̀ bóyá àdúrà ni because ọ̀rọ̀ ìlú yẹn ọ̀rùn kò ń jẹ́ pé ó yá fún gbàdúrà sí nàìjíríà èmi sọ fún yín gbàdúrà fúnra ẹ má gbàdúrà fún nàìjíríà ò ń pray fún nàìjíríà you are just wasting your time ẹ̀jẹ̀ tó ń taálẹ̀ ní every minute ẹ̀jẹ̀ tó bá jẹ́ wípé ibi tí àdúrà ti máa jẹ́ kí nǹkan yanjú ni ọ̀rọ̀ nàìjíríà ló máa kọ́kọ́ níyanjú láyé ń bíbá ọ̀rọ̀ nàìjíríà ló máa kọ́kọ́ níyanjú àdúrà o àdúrà gbá ẹlẹ́dàá ẹ mú ṣàdúrà fún orí ẹ kó ṣàdúrà fún àwọn ọmọ ẹ kó fi nàìjíríà sílẹ̀ pé ọlọ́run mú wa kúrò nínú oko ẹrú torí kò kò sí nǹkan méjì tá a fẹ́ fi wé inú oko ẹrú ni náà. Many places in your community within the bushes of so the community. So you are not even asking the Chinese people not to mine uh, eh, eh, no. on your land. Yes, no. yes sir. We, we need All you are asking them to do is to leave, to leave Our houses. your houses alone. Yes, sir. For you to leave, to for you to survive and exist. Yes, yes sir. Yes, sir. Chinese cannot come from their country and displace Nigerians from yes. their ancestral land. Yes, yes sir. Is that not what you are saying? Yes, sir. And, uh, Is that the Nasarawa State Governor's number? Yes, sir. Okay. na engineer Sule. gbara wa ní because of one war time one war time We have gbogbo ẹ̀ bó ṣe war time. a ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wá lọ fi ẹ jẹ́ ká fọba lé ẹ jẹ́ ká gbé ọba ká wá fi lé ọmọ yẹn pé tán bá fẹ́ jọba ó máa nígbà tán bá wọ̀pẹ̀ bí tán bá ṣe gbogbo àwọn ètò gbogbo àwọn ètò là ń ṣe lọ́wọ́ yìí ó dìgbà tán bá wá gbé ọba kan fi lé lórí ẹ jẹ́ ká gbé ọba wá ẹ máa mọ̀ pé ọjọ́ ọba <laughs> ọjọ́ tó máa fẹ́ gbé adé lé ọba lórí eh, eh, you know ọ máa celebrate ọ máa jó ọ you know wípé ọlọ́run ṣó jáde láti pẹ̀bí pẹ̀bí lélẹ̀ ẹ jẹ́ ká lọ gbé adé wa ẹ máa rí wípé nàìjíríà ẹ máa ń gbọ́ pé báyìí báyìí o bye bye yo dábọ̀ dìgbò ṣe o o. is hmm. a place called Chinatown, a place where the Chinese live, eat, buy, sell, and have hospitals. Passing the front of Chinatown on a good day, I wondered what it was as the entrance looked different from the regular Nigerian buildings. So I asked and was told that it was a place for the Chinese, and so I decided to go on an an adventure to Chinatown. Is this for only China people? Okay, like me now, we cannot use this hospital. According to the worker here, they treat only Chinese and most of the doctors are Chinese. Chinese are now building their police station here, even in Asaba. And <laughs> they don't want you, uh, they don't want their citizens to stay in the same cell with you. They are building, Chinese has police station here in Nigeria, building their own Chinese police hmm. station. Look at how Africans have sold their soul to Jesus. You sold your energy to Jesus. You sold your common sense to Jesus. You sold your land to Jesus. That is why when you sell your land, a land here that was provided to you by your ancestor, in order to get a visa to travel to America, you still thank Jesus. So as you can see, there is a massive compound. And as the sister who traveled over there to take a look at it noted that there was a hospital that would not treat black people, only their people, in their yeah. Hmm. Chinatown in Nigeria, which is in the continent of Africa, hmm. and Nigeria, our folks. Oh. Also, you hear that they are building a prison from the brother who mentioned that, which is in fact true. And within that prison, only Chinese people that commit a crime will be put in that prison. So here again, a hospital that's not treating black people, only Chinese people, a prison that if you were arrested and tried and sentenced, only Chinese people and not black people who commit any offenses will be put in that prison. So why is Nigeria allowing this? As you can see, they're in business. So according to reports, the reason why Nigeria is open to Chinese people creating their empires oh. in their country, well, it was to serve as China's biggest influence in Africa's largest economy, which is reported to be Nigeria and there is a growing number of Chinese investors coming into that country. So, high level, it's all about the almighty dollar. Hmm. No. mo kí wa pé akọbojú ọjọ́ ṣe rí mo rí wípé táìmù yẹn ń ṣe ló ń lọ ló ń lọ mo kí ẹ̀yin ìyá mi mo kí bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò ah ok mo rántí mò ń láti gbé ilé ìwọlé ẹ jẹ́ kí n sáré gbé wọlé wa mi ò ní gbà wá ní àkókò mo ń bọ̀ mo ì máa play ti bàbá wa Chief Sunday Igboho mo ì máa play ẹ̀ fún yín o yà òun náà ni ẹ jẹ́ kí n sáré gbélé wa. Happening right now at Mende Villa One Mende Villa One happening right now. Two hours to pack out. Two hours. That was what the Lagos State government gave. Two hours to pack out. And they are here, they are demolishing. Mende Villa. This is in Maryland. Two hours, oh. Now they give us to take pack out. Two two hours. This is in Nigeria we are in. No. Two hours they gave to back out of us. Where do we want to put all these things to? Look, these are our property. Not only us, so many people. The vehicles everywhere. Parking. Two hours. Two good hours. Nigeria, my country. People are dying. They said they should not die. Two hours, Lagos State. God go bless you now. God go bless you now. Hmm. Ṣé mo nǹkan tí ìsìnà Dàpọ̀ Abíọ́dún whatever whatever tó bá jẹ́ Dàpọ̀ Abí ṣé Dàpọ̀ ni? <laughs> Kò ṣáà ṣe gọ́vnà eléyìí tó wà ń bẹ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà tàtà <laughs> torí àwa half Nàìjíríà làwa. Kò ṣe sọ pé ká mọ orúkọ tó bá tiẹ̀ jẹ́ Ogun State doesn't really matter gọ́vnà tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm, tó máa ń dé fìlà bákanbákan yẹn ni mọ̀ bóyá abẹ́kúta lòyìn tó wà ń bẹ̀ ń sìn lọ́mọ bóyá ọmọ kẹ́ni tàbí ibì kan náà pé òun bọ́ ọmọ pẹ̀rù dẹ̀ ni whatever now kẹ wá wo nǹkan tí yẹn ṣe ní Ṣàngó lọ sí ọ̀nà wọn ló jábẹ́ lọ sọ́nà bìkan ṣá Ṣàngó lọ sọ́nà àwọn bìkan mo ṣàrántí ṣáà pé wọ́n ní bàbá kan ọjọ́ yẹn gangan gangan ló jọ́ lọ́hùn-ún ilé ẹ̀ mẹ́ta ló kọ́ sẹ́gbẹ̀ẹ́ ara wọn. there's another woman as well tó jáde lórí social media ó ní gbogbo document ẹ̀ lọ́wọ́ tó pé eléyìí ń sìn ó ń kílèmù yìí pé àwọn eléyìí ń sìn ibi tán kọ́lé sí whatever whatever wọn ò ní nǹkan tó cover ibi tán kọ́lé sí but woman tí mò ń sọ yìí Sanwó-Olú nígbà tí Sanwó-Olú wọbẹ̀ yìí ni ìgbà tó ìwà tí ò tí lo four years tó lò yẹn ó dàbí pé ń lo bóyá bíi second time ẹ lọ ńgbà yẹn ni. ìyá yìí sunkún kákàkiri gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà náà gbàgbé náà bá ṣe gbogbo everything alọ́lárí àárí àbọ̀ ẹ́ ọmọ tí wọ́n fi mọ́tò wọn mọ́tò wọn mọ́tò tán fi ń kó èrò ẹ́ whatever tó bá ń bọ́n bá ṣe ń pe ẹ mọ àwọn mọ́tò wọn tán fi ń tán láwọn fi ń kó èrò ǹjẹ́ ó ti léjì tó kú sínú ẹ̀ di bá ṣe ń sọyàn fún wọn ní tẹńkọbọ àwọn fámìlì wọn gbé wọn lọ sí court tí tó dẹ̀ jẹ́ wípé a rí proof gbogbo ayé fojú rí that is Nigeria for you Nigeria ò ní ṣẹlẹ̀ sẹ́mi àti yín sẹ́ èyí tó dá ń bẹ̀ ló máa ṣẹlẹ̀ sẹ́mi àti yín lágbára lọ́wọ́ Ọlọ́run ká ẹ̀ṣẹ̀ wá sọ àwọn eléyìí ìyẹn ń gbà yẹn tí mò ń sọ yẹn bóyá bí eight years ago ìṣó tó fi ibi tó ó wó ilé láti àwọn bíi Sango yẹn ó wo lọ sí ọ̀nà ibìkan tó já mọ́nà àgírèkì tí kò dú wọn máa ṣe express síbẹ̀ wọn máa ṣe títì síbẹ̀ ah nàìjíríà nàìjíríà ah ẹ wá wo eléyìí sí o ibi tán ti ń ṣe eléyìí ọ̀tọ̀ o èyí tán ń ṣe ní lẹ́kì ọ̀tọ̀ o tẹ bá wá kúrò ńbẹ̀ tán á lè fún yín lórúkọ àwọn gọvnà wọléwọlé irú bá ṣe rántí bá ṣe ń fún àbẹ but still yet kí la fẹ́ ìgbà tó lóun máa wá mú yẹn òun náà ra property kan nínú owó wa wọ́n fi ra property ní Abẹ́òkúta àwọn tán bá mọ story yẹn wọ́n máa mọ nǹkan tí mò ń sọ yìí hmm, èyí tó wà ń bẹ̀ ń sìn ìyẹn náà wà lọ ó wá wó property yẹn <laughs> ó níbi tó kọ sí <laughs> ó ní títì jẹ <laughs> ó ní títì jẹ ibi tó kọ sí àmọ́ pé owó táwọn fẹ́ fi replace ẹ̀ wà but ọlọ́run tiẹ̀ mú wọn fún wa náà àfojú ara wa rí eléyìí yàtọ̀ sí wípé táfà bá máa jóná kò ní jójú ọmọ ilé kéwú ojú wa báyìí nìyẹn ìṣẹ̀lẹ̀ tán jọ sunkún ẹ̀ lórí social media wọ́n wá sọ pé torí pé jà tó ń ṣẹlẹ̀ láàrin wọn ṣẹ́wọ̀n pé jà wà láàrin wọn ìjà wà láàrin gọ́vnà tó kúrò tóró òun bìlífì pọ́n kìkì òun out ni ẹ̀ ọ́n lo ẹsẹ̀ láti gbé di ọ̀dà wọn yẹn ọ́n lo ẹsẹ̀ láti gbé wọn bẹ̀ ni ẹ̀ understand sí òun náà ní Sanwó-Olú náà òun náà lòun náà ń ṣe yìí o nǹkan tó máa fi sọ fún yín nìyẹn ó máa tó campaign mi àní ẹjẹ ìyá tí ò bá ìtì ìdùn wá bàbá olówó ti sọ bẹ́ẹ̀ yes bàbá olówó ẹ wá ní ẹ Ìgbòho ẹjọ́ o ọ ń pa wá o ọ ń gé wa o kí Ìgbòho kó gbà yín láàrin ẹ̀yin bíi one million apààyàn níyìn o ọ̀dájú níyìn o ẹ fi irú Ìgbòho tọrọ ọmọ o àwọn kábíyèsí wà ń bẹ o àwọn tó ń lọ ń wa gbogbo àwọn nǹkan tó ń wà yìí àwọn tú àwọn kábíyèsí àwọn gọ́vnà yín lọ́n fi ń lọ bẹ̀ o ẹ lọ́gùn àwọn yẹn o Ìgbòho bàbá oníbàbá ọmọ ọlọ́mọ ọlọ́kọ ọkọ èèyàn kan ẹ̀gbọ́n èèyàn kan àbúrò èèyàn kan kò ì tí tó bá bà yín sẹ̀ ẹ máa bọ́ta lógúnlógún ẹ bọ́ta lọ́gbọ̀n lọ́gbọ̀n ni epo wọn epo wọn ẹ fọkàn ẹ lọ fọkàn balẹ̀ o ẹ lọ fọkàn balẹ̀ o ẹ lọ <laughs> ẹ lọ fọkàn balẹ̀ èmi ti sọ ẹ̀yin tá a bá jọ ń ṣe ètò mo máa ń sọ ní bóyá kí bàbá tó ìgbà tí bàbá wọ bẹ ni mo ní tí epo bá wọ one thousand ọmọ nàìjíríà máa rà torí pé kí ni mi ò lè wá kú òun ní sọ́ọ̀nì ọmọ nàìjíríà àwọn ò lè wá kú àwọn ò lè jà fúnra wọn torí ẹ̀ ló jẹ́ pé wọ́n wá èèyàn tó jẹ́ pé máa jà fún wọn wọ́n wá èèyàn tó fẹ́ fi rúgbó wọ́n wá èèyàn tó fẹ́ fi rúgbó now wọ́n bá máa wí tán á ní àwọn tó wà níbì kan àwọn ló ń dá wàhálà sílẹ̀ kó sẹ́ni tó ń dá wàhálà sílẹ̀ fún yín o ẹ máa momi lé ẹ fomi máa lò ẹ fomi máa lò ẹ fomi máa lò ẹ fomi máa lò ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí bàbá wa Chief Sunday Igboho ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tán sọ. ìràwọ̀ tó pẹ́ náà ìgbà tí wọ́n sọ kó dé níbi ẹni wọ́n ní Sunday Igboho yọ̀dẹ ni wọn ò ní nání ẹlẹ́dàá àyà bàbá rẹ̀ ló dìde ló ní kò ní rí bẹ́ẹ̀ ìgbà tó dé jì bí òjì hmm. wọn lọ́rọ̀ rẹ̀ ó dolúworo jìworo hmm. gbogbo nǹkan rẹ̀ yọ wọlẹ̀ hmm. ẹlẹ́dàá àyà rẹ̀ ní rárá ọmú gbáyà àwọn méjèèjì tó mú kò ní jẹ́ kó wọlẹ̀ lóye ìgbà tó tẹ̀ tàbí ẹ̀ta. Mm wọ́n lágbọ́n ilé agbọ́n oko kí wọ́n parapọ̀ kí wọ́n wá ta Sunday Igboho látàpá ẹlẹ́dàá àkọ́bí ọmọ rẹ̀ ní bàbá rẹ̀ bàbá àwọn òun wáyé wá dùn ó tì ní kò ní rí bẹ́ẹ̀ ìgbà tó dẹ̀rín bí ẹ̀rín mm, mm. wọ́n ní kọ́ dẹni ayé ọmọ rẹ̀ kọ́ dẹni ẹ̀sìn mm, ìràwọ̀ tó pẹ́tò náà mú wálé ayé ìràwọ̀ dìde lọ́jọ́ náà wọ́n dá padà sẹ́nu àwọn ọlọ́tẹ̀ làwọn bá ń fa kìsà aṣọ olùgbà tó ṣe wípé kábíyèsí bàbá ìgbà tó ṣe pé kádàrá àparò làwọn mú wáyé ní ẹ̀ka bá ń pọ́n lásọ kábíyèsí bàbá ìgbà tó dàrún bí àrùn kábíyèsí bàbá wọ́n ní kó kọ́lé oorun kábíyèsí bàbá wọ́n ní kó gún ọ̀nà oorun wọ́n ní kó gún ugbó oorun wọ́n ní kó gún ògbóró oorun ẹlẹ́dà àwọn ọ̀rẹ́ tó fi inú hàn tí wọn ò dalẹ̀ rẹ̀ wọ́n ló gún rè onírun Sunday Igboho ọ̀mọ̀rún ìgbà tó dèje bí èje wọ́n ní kó olúgbọ́n àtàjẹ́ ló ti kìje inú oró tiwọn wọ́n ní kó wọ́n mọ̀ kìje tiẹ̀ ẹlẹ́dà Dr. Moscow tí yóò gbowó lọ́jọ́ òní yóò dìde lọ́jọ́ náà tó tó ọwọ́ àtẹ̀jọ́ bí ẹ̀jọ́ wọn ní gbogbo ìgbà tí wọ́n sọ. adúpẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ibi tó ta fojú sí ọ̀nà gbàbẹ̀ lọ torí pé kí ni wọ́n máa ní àrírú ẹ̀rí afíndẹ́rùbọ lọ́rọ̀ nínú àwọn nǹkan kan wà tí ò kọ́ mọ̀ irú Chief Sunday Igboho irú baba Akíntóyè irú wọn ọkọ mọ àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ọkọ mọ tó máa dúró tó máa dúró tán tó máa mọ̀ pé wẹ bó bá ìgbà bó bá bó bá ṣe jẹ́ ni bó a dúpẹ́ èmi mo ń sọ mo máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà pé àní kó jẹ́ pé kí Chief Sunday Igboho jáde pé ibi tóun bá dé yìí o ọwọ́ mi rèé lókè ọmọ ni màá fi gbé o enough is enough ọlọ́run á bá yín ṣẹ̀yìn ọmọ Yorùbá ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ a kí wọn o àwa mọ̀ lóore àwa ọmọ Yorùbá tàtà àwa ọmọ kóòtù òjíire kan a mọ̀ a mọ̀ lóore torí pé a rí a rí a rí nǹkan tó you know a rí gbogbo ẹ̀ a rí gbogbo oh my God a kí wọn a yìn wọn kí Ọlọ́run kó jẹ́ ká rí wọn pẹ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run wọn ò ní fi kankan nínú wa wọn ní fi ṣàwátì lórí ẹni tó bá wà lórí òtítọ́ ni o lórí òdodo tí òun ṣe pé bóyá o ti sábẹ́ ẹ̀rọ tí òun ṣe pé o fi tọ́ tu o fi tọ́ dúdú sínú ohun tuntun tó jáde mo mo ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ <laughs> ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ now ẹ jẹ́ mélòó ni Chief Sunday Igboho fẹ́ dá sí mélòó ló fẹ́ dá sí ṣé Chief Sunday Igboho ni kó tó wá lọ fèsì àwọn China wọ́n wà ní gbogbo ṣáìdì Ondo yẹn o gbogbo ṣáìdì Ondo yẹn mo ní fídíò kan gbà kan bóyá bíi three years ago nígbà tó ń ṣe rally yẹn táwọn boys wa tán lọ já sí àwọn ibì kan tán bá àwọn China yìí náà tán bá wọn bẹ̀ lọ́jọ́ náà lọ a ní fídíò yẹn náà mo mo a lò so many people lo fídíò náà gbà náà lọ ẹ nílẹ̀ wa ah ah ìlú òyìnbó nìkan kọ́ la ti ń ṣerú nínú Nàìjíríà ń bẹ̀ yẹn náà a ṣe ah ta ló ṣe tiwa báyìí báwo lọ̀rọ̀ yìí ṣe rí báyìí hmm? ẹ bá a béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ bá a béèrè lọ́wọ́ ilẹ̀ ẹ bá a béèrè lọ́wọ́ òkè. Okay ẹ tó bá jẹ́ nígbà ìwáṣẹ̀ ni ṣé mo sọ dáadáa nígbà ìwáṣẹ̀ tó bá jẹ́ nígbà ìwáṣẹ̀ ni ẹ àti bilẹ̀ léèrè a ti bí ọlọ́run a ti sá lọ pélédùmarè pé kí ló ṣẹlẹ̀ báwo la fẹ́ ṣe bọ̀ gbogbo yẹn ń sin ẹlẹ́bọ ni o àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ nígbà tí wọ́n ní kí wọ́n má ṣe ẹbọ ọmọ èyí tó wá gbé wá báwo ló ṣe rí báwo ní láìfù wa ṣe rí ṣá lè ṣàlàyé ẹjọ tẹ bá rà lè àlàyé ẹ ṣe ẹjẹ bá mi fi sínú comment section ẹ bá wa fi sínú comment section mi ò ní fẹ́ jẹ́ kó gùn jù báyìí lọ mo kí wa lẹ́ẹ̀kan sí pa kúrú jọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mi mo kẹ́yìn bàbá mi mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín náà ni Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ ayé ọpẹ́ kò ní fi ilé wa sílẹ̀ ojoojúmọ́ láyé ọpẹ́ wa máa yọ fún wa lórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ ló máa fi máa yọ mo kí wa lẹ́ẹ̀kan sí pé akúrú jọ ẹ̀yin tẹ́ báyìí ti pín ètò yìí hmm, ẹ má jẹ́ kí n wojú yín o hmm, <laughs> wa pín ẹ bá wa tẹ share button tó bá tiẹ̀ dọjọ́ kan máa fi wọn àwọn ìyá wa àwọn bàbá wa àwọn kan wà tán sọ pé báwo ìjẹta ni mo gbọ́ ẹ báwo làwọn ṣe lè ṣe ẹ màá mú fóònù màá wá màá máa fi ọwọ́ máa tẹ̀ fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ṣe gbà láti lè ṣe wọ́n máa ní ó máa ń wọ àwọn náà láti but bóyá àwọn ìyá wa àwọn bàbá wa tó jẹ́ pé bóyá orí tv gan làwọn tí ń wò tán mọ̀ọ́mọ̀ jì nípa àbọn iléeṣẹ́ lórí fófóònù tó bá dọjọ́ mi àtú àṣìṣe lórí ẹ̀ kó lè rìn náà ni kí ẹlòmíì kan lè jẹ àǹfààní ẹ̀ náà ni ẹ dẹ̀ má gbàgbé láti tẹ̀ like ọ̀fẹ́ nìyẹn ọ̀fẹ́ ní ìgbàlà buy one get one free ìgbàlà àti ìwòsàn kò ní fi ilé wa sílẹ̀ lágbára ní ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni ẹ má gbàgbé láti fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ hmm? ọ̀fẹ́ ṣàtúnyẹn náà ẹ má jẹ́ ká wojú ara wa o oh, ọ̀fẹ́ nìyẹn náà ọ̀fẹ́ tún ní ìgbàlà yẹn náà ẹ fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ ẹ jẹ́ kí n rí kọ́mẹ̀ntì mo máa ń jí kọ́mẹ̀ntì wò hmm, èèyàn kan tiẹ̀ fi kọ́mẹ̀ntì kan lẹ̀ ìjẹta bọ́jọ́ wo ni mo rí wípé bóun ṣe láì bí wọ́n ní báwọn ṣe láìkí mi tó wípé ṣé mo ọ̀rọ̀ ẹ̀sìn tàbí nǹkan kan èyí wò mí òun ẹ understand à lè tẹ́ra wa lọ́rùn èmi gan ò lè tẹ́ra mi lọ́rùn gan débi wípé màá tẹ́ gbogbo èèyàn kó tiẹ̀ jẹ́ èèyàn five hundred èèyàn two hundred gan ló jẹ́ olólùfẹ́ mi ìtajọ́ máa ń ṣètò ní gbogbo ìgbà ẹ ṣé mò ń wá lè tẹ́ wọn lọ́rùn náà ìfẹ́ àti ìgbà fúnra ẹni òun làlejò fi ṣe lé ayé ẹ understand torí ẹ̀ bó ṣe jẹ́ gangan gangan náà nìyà láti free mind ara wa àtòrí kan ṣe kan òun lọ́ba ọlọ́run máa sọ mí ngbà mí ó lè máa dùn mọ́ yín nú bẹ́ẹ̀ náà dẹ̀ ni máa sọ mí lọ́jọ́ mi náà tó dẹ̀ máa dùn mọ́ yín náà ni ẹ ọtí sáǹsì kọ́lọ́run kò ṣe dáadáa fún wa torí ẹ̀ mú yín sọ pé ọlọ́run jẹ́ kí n ṣìwẹ́ yín náà dẹ̀ ní ṣìwẹ́ gbọ́ lágbára lọ́wọ́ ọlọ́run mi dẹ̀ jọra mi lójú lágbára lọ́wọ́ ọlọ́run ojú òní tiwa gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ kàn sí dókítà wa s2 ultimate ẹ kàn sí wọn phone number wọn àmàgbéjáde anything at all ẹ contact wọn ẹ bá wọn sọ one on one Hmm. one on one ẹ bá wọn sọ ọ̀rọ̀ anywhere tẹ bá wà ní gbogbo àgbáyé kò sí nǹkan tẹ béèrè lọ́wọ́ wọn tí wọn ò ní fi ránṣẹ́ sí yín kẹ tó ṣẹ́jú kẹ tó là ó ti mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá wa kan náà àti bàbá wa àtàwọn mélòó la fẹ́ kà nínú àwọn tó jẹ́ wípé níwọ̀nba ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣe ìpolówó ìtàn tí ń lò tán dẹ̀ ti ń jẹ́rìí sí mo fọ́ lọ́hùn búra hmm. kò sí nǹkan tí mo fẹ́ fi rọ́ṣe kí ni mo fẹ́ torí kí ni ṣé torí kí n bá lè kí n lè kọ́lé tàbí kí n lè ra mọ́tò tàbí kí n lè fò lórí òfurufú nà ẹ máa ń sọ ní gbogbo ìwà pé mi ò yó bọ̀ ẹbí ò pa mí á ṣe dáadáa fún wa God bless you ó ti sú èmi o gbogbo ohun ta nílé láti lo ara ò ṣe é gbogbo ara ló ń koná báyìí nítorí ọlọ́run kí mo fẹ́ ṣe báyìí jẹ́ kí n tiẹ̀ pé ọmọ yìí náà jẹ́ kí n pè é kí n pè é kí n mọ àfà. wọn náà gbé kọ́ọ̀lù gbé kọ́ọ̀lù ẹ̀. hello mami. hello ara náírà bàbá rẹ̀ ò yá àtàná ló ti bẹ̀rẹ̀ bó ṣe ń pariwo orí fífọ́ ló ń pariwo inú dúdú ikùn ríro gbogbo èrò tí mo nílé mo ti lò kò tẹ yàtọ̀ náà. nǹkan kékeré ló ń ṣe bàbá. ara ò yá ganjọ máa bọ̀. àrùn kòkòrò inú ẹ̀jẹ̀ ló ń ṣe wọ́n jàre ẹ wo inú ẹ̀rù tí mo fi ránṣẹ́ lọ́sẹ̀ tó kọjá. ẹ máa rí s two ultimate herbal mixture bẹ́ẹ̀. s two. ẹ kàn fún wọn ní ṣíbí mùkọ méjì láàárọ̀ méjì lálẹ́. ṣíbí méjì láàárọ̀ ṣíbí méjì lálẹ́ ó dáa máa pè ẹ́ padà máa pè ẹ́. ìlànà ìlànà ìgbàkẹ́lánú ìgbàkẹ́lánú ẹ̀mú ẹ̀mú ẹ̀mú ẹ̀mú. kóyá ni. ee ara mà ti lè. a dúpẹ́ fọlúwa o. ọpẹ́lọpẹ́ s2 ultimate herbal mixture. s2 ultimate herbal mixture. s2 ultimate Abba mixture for the management of high blood pressure s 2 Ultimate Abba mixture ọkọ̀ ìfúnpá gíga àìróorun sùn orí fífọ́ ara yíyún àti èyíkéyìí kòkòrò tó ń ti dọ̀tí iná ẹ̀jẹ̀ gbogbo iléeṣẹ́ H2 Ultimate Holistic Spiritual Abba Remedy International Limited ló ń ṣe. two Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní eighteen twenty Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn ẹ̀ ti lè rí Virani. Lasorat Royal Plaza, Asunlẹ̀ Junction off Akala Express, Ìbàdàn, Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i, tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí kẹ́ WhatsApp wa lórí plus two three four seven zero four zero seven nine zero one five three tàbí kẹ́ kàn sí plus two three four eight zero six four zero zero zero two zero four. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí plus three five three eight nine four nine eight two eight four five. S2 Ultimate Abba Mixture lónìí. kò ara ká lálàáfíà kára wa dá ṣáká. You're welcome. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.